ayé ṣùgbọ́n ayé ayé ṣòro ayé ṣòro sàárè sàárè oburu oburu o alikama alikama èèmọ̀ ni o èèmọ̀ ni láyé dára.